محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí àfọwọ́nì tura tó ti أعطوني tura to fún fẹ́ sọ̀làyé fún wa níbi nípa alhiba alhiba òun náà nìkan bóyá ní nǹkan láì gba pààrọ̀ ká bóyá ní nǹkan láì gba pààrọ̀ ẹ sì mà nínú gbèsè ayọ̀ abẹ́ yìí kí nǹkan bẹ́ẹ̀. téèyàn fún wa tí ọgbà pààrọ̀ nǹkan ẹsẹ̀ ń bẹ téèyàn fún wa láì gbà pààrọ̀ nínú àwọn kan téèyàn fún yàn téèyàn gbà pààrọ̀ lórí ẹ̀ tó náà ní káràkátà wọ́n sanwó kó fi gbọ́jà ọlọ́jà gbowó ó ẹ pààrọ̀ nǹkan fún nǹkan yìí ìrọ̀lẹ́ náà ni rírẹ́ǹtì nǹkan tí ẹ bá rẹ́ǹtì mọ́tò ẹ̀rí pé ẹ sanwó wọ́n fún yín láǹfààní mọ́tò tí náà ni kẹ́ rẹ́ǹtì lé ẹ̀yin sanwó wọ́n fún yín láǹfààní kẹ́ gbélé lẹ́ńbẹ́nu. عقود المعاوضة àwọn contract tó ní í ṣe pẹ̀lú fún mi wọn náà gba tiẹ̀ àwọn kan sì ń bẹ jẹ́ pé fífún nìkan láàrì àti gbígbà ẹnìkejì ò ní fún yàn ní kankan nínú rẹ̀ wọn náà ni wọ́pọ̀. ilé ìdájọ́ ṣàlàyé síwájú nítorí pé ẹni tó gun ọlọ́run ní nǹkan tó wá gun àwọn èèyàn láǹfààní rẹ̀ kò ní kankan tó gbà lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe kó gun ní nǹkan ní ìsìn ńgbà ẹ kò ní kankan tó fẹ́ gbà mẹ́ kò ní nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ eléyìí ó túmọ̀ sí pé akudo ni èyí tó ṣe pé kò ní almuawada nínú sínú gbà wọn náà gbà tiẹ̀ èèyàn tó ló fún yẹn. إجواوي ولد النعمان ابن بشير رضي الله عنهما صحابة بشير ببار صحابنا بني النعمان فجمال أن أباه أتى به رسول الله صلى الله عليه وآله وسلم فقال أني بابهم أمه وأبا نبي محمد صلى الله عليه وآله وسلم bàbá òun aṣọ ìpè inni nahaltu bini hada ghulaman kana li dájú mo ti mú ọmọ mi yìí o ní ẹrúkùnrin kan tí mo ní mo ti mú ọmọ mi yìí ní ẹrúkùnrin kan tí mo ní ẹni pé wọn ń pe anabi sallallahu alaihi wasallam nítorí pé kú ń bẹ wọ́n máa dìgbà tó ń bá kú tán tọ́mọ yìí bá ń sọ pé bàbá mi ti bùn mí ní ẹrú yìí káwọn ọmọ yòókù ọmọbìnrin bá fa wàhálà lórí ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم ما sọ bẹ́ẹ̀ bá الله sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ sáà nàbì wọn ni akólo wọlé di kẹ náà xalitẹ́kù mẹtẹlẹ hẹ́ẹ́mẹ́ ṣé gbogbo ọmọ tó bí náà ló gùn nírú ẹ̀bùn báyìí agbọ́kọ̀ ti bùn anọ́mọ́ọ̀nì tẹ̀ a sì máa kó nìkan kọ́ ló bí láyé ṣé gbogbo àwọn ọmọ rẹ̀ yókù náà ló fún nírú ẹ̀bùn nítorí pé kò sí bọ́bọ̀ ṣe sórí tí nàìjíríà ò sí ọmọ lòun ọmọ lẹ́lòmíì náà ètò bá sì fi lè mú kó wọn lẹ́tọ̀ọ́ sẹ́fùn kí ló mọ̀ màá yókù náà má lẹ́tọ̀ọ́ sẹ́fùn ìgbà tó bẹ̀rù bẹ́ẹ̀ náà la bọ́ ma pàtàkì jùlọ kí ló ń jẹ́ sí ọtọ́ màmí ọ̀jẹ̀ ọmọ lélẹ́yìí ọmọ náà lélẹ́yìí ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ yẹn o nítorí pé wọn náà bí ma ní ọtún bí ma masha allah ó tún bímọ masha allah táwọn ọmọ wọn lè jọra wọn yẹ ti jẹ pé wọn náà táwọn brothers and sisters rẹ lọ́dọ̀ bàbá àtìyá rẹ tẹ jọra yín ẹ̀yin náà jọra yín tẹ náà ní jẹ exemption ọ̀rọ̀ ọmọ tí ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ tó yà pálí ọ̀rọ̀ ọmọ abetí lápá ó sì rọ ọmọ tó tún kó tó jájú ma ó sì ṣe ń tọ́ fẹ́ kó ṣe. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ọmọ tó ṣe pé tí ẹ fẹ́ kọ́kọ́ ọkọ ọmọ ti bẹ ṣe lérò lọ ọ̀rọ̀ ọmọ tó ṣe pé ọdọ olùbàjẹ tí a pé gbogbo bẹ́ẹ̀ máa ṣe ń tírìn máa àjọ ẹ̀yìn ọ̀rọ̀ ọmọ tó ṣe pé Allah ẹ̀bá àfọwọ́sọ ẹ̀bá àmàfisọ ibi tẹ́ ẹ sì rọmọ tó ṣe gbogbo kọ̀rọ̀kọ́ndù lé tẹ́ ń kówó pamẹ́ sí àti ibi tẹ́ ẹ rò kówó pamẹ́ gbogbo tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà ti fẹ́ wàhálà láyé yẹn níbí mà ọlọ́ọ̀lọ́ máa ń tó kálukú náà kó ju bàbá àtìyá rẹ̀ rí tẹ́lẹ̀ náà kótó di pé kálukú náà á di nínú ìsìn wọ́n má ti sọ̀rọ̀ sẹ́yìn wọn pé ní ìsìn bàbá rẹ ló lè sọ mọ́mí ẹ ló lè sí báyìí ẹ pé kí ni ta lẹ́ni náà asádùúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ lẹ́nu lọ́lọ́ yìí àmọ́ ẹ kéèké ni kéèké ni ẹ mà kì í sábẹ́ bá torí di eléyìí àwọn ọmọ kálukú kò bá jẹ́ pé bèjì ni wọ́n ìwà wọn ò ní jọra kálukú àwọn méjèèjì lè jọ ọmọ dáadáa o àmọ́ síbẹ̀síbẹ̀ ìwà wọn ò tún ní jọra wọn nínú dáadáa náà bẹ́ẹ̀ náà ṣe máa jọ ọmọ tí ìgbọ́rọ̀ ìwà wọn ò tún ní jọra wọn náà ìgbọ́rọ̀ ẹ wá rí nínú nǹkan tó mi yẹn máa ń fẹ́ tó ti jẹ́ àdámà rẹ̀ nípa tí máa ń ṣe dáadáa ìyẹn máa fẹ́ san lẹ́sì ní tí bá máa gbọ́rọ̀ ìyẹn máa fẹ́ ṣe dáadáa sí ìyẹn fẹ́ ṣe sí bọ́lọ̀ ṣe tún mi yẹn lóòrùn lọ́nà tó lé pé ẹni tí ìgbọ́rọ̀ yọ ọmọ àpò yẹ àìgbọ́rọ̀ tèmi ni òjẹ́ ńlẹ́tọ̀ lọ́nà tó ṣe pé ọmọ tí ò serious yóò fi mọ̀ ike àìserious tèmi ni òjẹ́ ńlẹ́tọ̀ eléyìí gàgà lọ́wọ́ aburú jù by the time tó o máa ń san ọmọ tí ń gbọ́rọ̀ lẹ́sìn torí gbígbọ́rọ̀ ọmọ tí ń ṣe dáadáa torí ṣíṣe dáadáa rẹ̀ tọ́ wá kọ̀ láti ṣe dáadáa sọ́mọ tí ì gbọ́rọ̀ láti ṣe dáadáa sọ́mọ tí ò ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n ìpè rìsọ́ọ̀tì tí wọ́n fẹ́ ní o pé látàrí àìṣe dáadáa sí i látàrí àìfúnni nǹkan ó yẹ kó nu olè gbọ́rọ̀ àtòjìjẹ ní ọ̀mà ìṣẹ̀lẹ̀ kò ní gbọ́rọ̀ yóò tún máa lè bàjẹ́ sí i kí ló torí ọsọ ìpè òkè wọn ti ẹtù gbogbo dírámà ti lọ nù lé ẹnìkan wọn fẹ́ràn wọn fẹ́ràn ẹni nítorí pé tí ó wà sórí tiẹ̀ kéṣekéṣe bẹ́ẹ̀ ṣe bilẹ bí náà agbọ kó òun ìgbọrọ àìgbọrọ òun sọ wá wà rántí kẹ máa fún náà ní fún mi ok ṣé ẹni ìgbọrọ fi ra ìgbọrọ Allah. ní wọn bá jẹ pé tandi lẹ rí tẹ́lẹ̀ tandi tandi ọwọ ayọjú báyìí torí àìmọ̀ máa tọ torí àìmọ̀ máa tọ yóò wá di pé ọmọ wa ya opposite bàjẹ́bàjẹ́ yàtọ̀ sí pé nítorí Ànábì sallallahu alaihi wasallam sọ fún Al-Bashir níbi báyìí pé ìwọ Bashiru An-Nu'man lásán kọ́ ló fi ṣé bó tún bí ọmọ mi ṣé gbogbo wọn ló fún lẹ́bùn yìí kódà tó fi dórí ọmọ tí ì gbọ́rọ̀ tó bá fún kálukọ́ ya kálukọ́ àgbà wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ sẹ́mi pé ńgbà tẹni tí ń gbọ́rọ̀ gbà ẹ̀ bu gbàtẹ́ni tí ì gbọ́rọ̀ náà bá fẹ́ gbà ẹ̀ gbọ́dọ̀ fún nítorí pé tó bá gbà fẹ́lẹ́ yìí masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah masha Allah la quwwata. eléyìí náà wà lójú kínní lójú pọnpọ pọnpọ agbà yọ ọgbà bí ìgbà tí ọgbà kankan ní tó rọjò gbé ebú tẹ ẹ sì bú ẹ lòlù ẹ gbọ́dọ̀ kíyè sáàrin yẹn dáadáa ẹ gbọ́dọ̀ kú gbogbo àná masha allah la quwwata illa billah masha allah ha irú bàbá dada wo ni bàbá yìí. òun tó yẹ pé títí náà ló ń jẹ fún wa mùsíbà ló ń jẹ fún wa kọjá amáyésùnì ló ń jẹ fún wa wọn wá tún ti torí pé òun wò àbúrúkú wọn wò àpálapàlọ wọn wò rádà wọn tó wá fún un náà rú tó wá fún àwọn ẹni tí ń gbọ́rọ̀ ajẹpọ òun ní bàbá bóun lọkàn jẹ mọ ó súnmọ́ kọ mo yí padà sí dáadáa ó súnmọ́ kó fi wàá pàǹlẹ sílẹ̀ wọn gángan fúnra rẹ̀ bó ti ṣe lò pé ok ah láti dáàdi ti fílì pé we are all equal so therefore none of us is, is cheated láti sin lọ́kọ́ èmi náà mà ti dáadáa tòlẹ́bàárí kọ́ máa yí padà ti dáadáa torí àwọn sọ pé nínú education táwọn ń pè ní àtẹ̀rẹ̀bíyá ẹ gbọ́dọ̀ máa sọ ní tẹ́sí gbọ́ máa wí torí àìgbọ́rọ̀ tí ń ṣe kò gbọ́dọ̀ dá lórí pé ìní ṣe dáadáa sí irú ètò mo ṣe sáwọn yòókù rẹ̀ torí táyìn bá ti mọ́nà yẹn opposite ni wọ́n máa dáhùn lára ọmọ o òun ó tún fi tẹ̀síwájú ni nínú ìwà burúkú tí ń hù kódà yóò tún wá lékele torí ẹ ẹ try láti rí i pé ẹ fún ẹnìkan lọ́lá lórí ẹnìkan rọ́ọ̀mọ́ yín náà ní gbogbo wọn. ọmọ tí èsì gbọ́rọ̀ yìí ṣe ọ̀kọ́ ara àdánwò tó lọ́ọ́ máa ń fún kò lè ṣe é ṣe tẹ́lẹ̀ náà bímọ méjì péré gbogbo wọn gbà nínú dáadáa báyìí dá wọ́n yàtọ̀ síra wọn náà sọ̀rọ̀ wa kò sì kádàrá pé ẹ bímọ ẹ kadara ọlọ́run kádàrá wàhálà yìí. ẹ tó bá lérò pé tó bá ti bímọ ìsìn bẹ̀rẹ̀ èèyàn ń tanra rẹ̀ jẹ èèyàn gbọ́dọ̀ mọ lẹ́mìí ara rẹ̀ ọmọ tá a bí náà wàhálà ni a sì máa bẹ lọ́n ọmọ tí ń gbọ́rọ̀ á bẹ lọ́n ọmọ tí ò gbọ́rọ̀ á tún tí ń gbọ́rọ̀ máa yí padà eléyìí tó àdúrà lọ́gbà kìí ṣe pé nítorí pé anabi sallallahu alaihi wasallam ó ní èpè mẹ́ta kan wà àbádùá mẹ́ta kan wà gbogbo ẹ̀ náà ní èpè àtàdúrà sáfùkà náà tẹ́tí yọ gbà náà ní wọlé bòt oníyẹ alákọ̀ọ́kọ́ kìí ṣàdúrà lànàbì tún pé èpè tí fọmà náà nítorí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ apá kan náà sọlọ́fù sọ̀lẹ̀ àwọn jẹ́ ẹni tó ṣe é pé bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ọmọ nì tó bá ti fura pọ̀ mọ́ gbọ́rọ̀ ọmọ tí ń hùwà burúkú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàrà gidigidi wọ́n sọ pé wọ́n lọ mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ mi lọ́pọ̀ tọ́mọ yìí fi di ẹni tí ń hùwà kíwà yìí báyìí. Wọn náà wú àwọn sàrà tí mo ṣe ń dá padà sọ́nà subhanallah wú àwọn sàrà tí mo ṣe ń tún ṣe. wọ́n yá lẹ́ni tó bá wá nǹkan bí owó tó lè fi ṣe sàrà títí tí rí yóò wá èmi fi àwọn anáfìlà tí mo ṣe mo fi ṣe sàrà ìwọ lọ́run pé kò fi bá mi tún ọmọ yìí ṣe subhanallah nítorí pé hakíkọtẹ ṣe bá rò ẹni pé àdánwò ńlá nípa àbímọ àdánwò ńlá gidigidi sí nípa àbímọ ṣe bá ti wá bímọ tán ẹ nísìmí fa ẹ nísìmí o because tó bá lérò pé o nísìmí inú rẹ ń dùn wọn ń kọ ọmọ sí ọlọ́run wọn náà ń ka sára yìí lọ́rùn eléyìí ò túmọ̀ sí pé o achieve anything so àti tọ́mọ yín gangan gangan ní baba ńlá wàhálà àsìkò kẹ́sì ń bọ̀ nínú gbèsè ayé ọma sẹ́yìn pé yóò ju agbára rẹ lọ ẹ̀hẹ́n kí ẹ ẹ odò tó bá tójú ẹni kún kò lè gbé ni lọ ọ̀wọ́ bẹ́ẹ̀ ni torí pé yóò gbé ọ lọ wàláhì tó o ní sọ pé ọmọ tí mo bí kò ní ju agbára mi lọ yóò ju agbára rẹ lọ fíufíu kì í ṣe bí tikẹ bọ́ọ̀tà kẹ lura yín yóò dé lẹ́bù kẹtọ́ yẹ pé o ò ní lè kọ́ńtúrò ọmọ ma níbí wọn náà ọ mánú gbèsè ayé rẹ ọkọ̀ jẹ́ pé yẹn máa tètè gbàgbé wọ́n pè ní sinul murahaka nígbà tí èèyàn bẹ̀rẹ̀ sí ní di pé ó ń súnmọ́ àti bàlágà ọdún yẹn wà ó wà kírítíkà bàjẹ́ tónkálukú tó bá lè rí kọ́ pàápàá àwọn ọmọkùnrin tẹ̀ ń rí àwọn náà le jù àwọn náà jù lè lọ lẹ́kọ̀ọ́ lọ bí dáàdì lérò láàrin ìgbà tí mo wà ní thirteen years ago kí ló ṣẹlẹ̀ dáàdì gbóò ni mo wàlẹ́ ọgbọ nǹkan mi yọ yọ lẹ́nu tonti pa àná alánà náà nítorí ọmọ ọdún mélòó náà ni ọ Baba ọgbọ́n àwọn nǹkan mi tó ti tọ́ pé bàbá rẹ màmá rẹ wọ́n ti fẹ́ẹ́ lè fayé lẹ̀ torí fìtínà gbogbo ọmọ òbí gbọ́dọ̀ nípalẹ̀ mọ́ ti eégún o kìí ṣe ọ̀lùmọ̀pá ni ti torí gbogbo bí dáàtì dán ọpọlọ tiẹ̀ náà wò náà nù ara rẹ̀ nù ṣùgbọ́n àwọn olóòṣè á ń dùn àwọn ọmọ ń gbà wọn nítorí tó bá lé lálejò ọmọ òfì ọlẹ̀ yọ lọ ọmọ yẹn bọ́ sábẹ́ kó ti lùzẹ̀ tó bá rọ̀ bẹ́tẹ́bẹ́tẹ́ jù ó tún lùzẹ̀ ọmọ yọ bọ́ sábẹ́ pé ó rí kọ̀ǹtró náà ni à ń bùkátà dùn àwọn láàyè. tí nǹkan kan bá da àdúrà rẹ̀ tí ó bá bàjẹ́ àdúrà rẹ̀ ń bọ̀ da wọ́n ṣàdúrà gbàtọ́ bàjẹ́ ńkọ́ wọ́n ṣàdúrà. rẹ̀ lójú ọ̀nà káwọn ọmọ owó lè bá jọ́ ọmọ gidi àwọn ọgbọdọ wá jẹ́ kó àlà kírẹ́ẹ̀tì ntọ́mọ̀ òfin discrimination ọmọ tẹ bínú nù ìgbà tó ṣe pé ẹ gbọ́dọ̀ discriminate láàrin ìyàwó tẹ fẹ́ tẹ sọmọ yín báwo wá làwọn ọmọ tẹ bí tó ti gbé bọ́lọ̀ ti ṣe dọ́mi èèyàn ni pé òun ní ní nǹkan kan tó so ọ́ pọ̀ pẹ̀lú èèyàn méjì gbọ́nà kan náà tọkàn jù kan lọ àfi kó rí kó tún fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ìyàwó ò ju ìyàwó lọ bọ̀dọ̀lọ́ ti dọ́mi yẹn ni pé ya ìyàwó kan ju ìyàwó kan lọ òǹgá lè má lè sọ kí òǹgá lè má lè sọ jáde kó ń ẹnìkan ju ẹnìkan lọ ni wọ́n máa fi hàn pé ọgbà tẹ ẹnìkan ju ẹnìkan lọ bó wàá làwọn ọmọ yín bẹ́ẹ̀ náà làwọn ọmọ àwọn ọmọ rẹ ni gbogbo wọn bọ̀tù wá fìlì pé ọkàn rẹ fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ tó wàá fẹ́ kó dé pé ẹnìkan lọ kìí sẹ́nìkan nípa nǹkankan táwọn ọmọ bá nídìí nǹkankan tó bá jẹ́ pé nìkan náà tì kíkọ́ lọ béèrè ó ṣeéṣe kọ́ gbọ́ kọ́ gbà immediately yàtọ̀ sí tẹ́lẹ̀ bá tiẹ̀ lómi. wọ́n máa sọ pé kí ló ń sọ mẹ́ mo ní kí n ṣàlàyé kan kó àti mi àti ẹnìkan ti ṣàlàyé fún ọ dúró kọ́ gbowó àhà. subhanallah àti gbọ́ àti gbọ́ ndé ọlọ́run bá tó wí ni sanabi èso tó dé so àmìlẹ́yìn lè ti kọ́ gbowó ẹ máa rí lọ́dọ̀ ti gbogbo yín ti wá ń o lè ní bùkátà kan sówó kí sísítà rẹ náà ni kí bírọ́dà rẹ míì náà ni ọlọ́run sì tún ní kẹjọ àwọn eléyìí ọ̀kan nídìí eighty kan ní di hundred ìwọ́n tó ní di sixty o lè pẹ́ndù dáàdi rẹ ó ti fún sixty yóò ti fún ní hundred àti eighty ẹ̀yẹ́ máa padà sí skul kíákíá dáàdi mi mo sọ pé sixty mi lówó ó sì rí kówó ni wọ́n kó lọ́ọ̀yì ah dáàdi yìí jẹ́ kó ah ok ọmọ kàwé sí mi lápò àbí subhanallah àbí kò fi sùúrù tó tọ́ọ̀ bá fi sùúrù tó ó ní mú sixty kò bò jáde ńlẹ̀ o. ọmọ nìwọ náà o àmọ́ wọ wá wá sọ ara tiẹ̀ náà bẹ yẹn because táwọn ọmọ mi náà ti máa ti sẹnu pé ah kìlómítà fún lágbádá tẹ fún táwọn tí mi sọ ma ni ah ee eh, ọtí fẹnu jáàmù ni o ìjọ ma lórí àtìsẹ tiwọn má dá àwọn òbí yàn wọn lọ yẹ bó ti jẹ pàwọn náà lọ fún káwọn náà má tètè pé ní ojú ọ̀nà àti ní ọ̀pọ̀lọpọ̀ òbí tí máa ń ti kójú ọ̀nà àti bímọ ti ọ ti bí ọ̀nà ló tún kù àmọ́ lójú ọ̀nà àti tọ́ma ọ̀pọ̀lọpọ̀ òbí máa ń torí di eléyìí bàbá yìí kí rẹ̀ àti kẹ́kọ̀ọ́ ṣé gbogbo ọmọ rẹ ló ti ẹ̀kọ́ ń yẹn o lójú ayé yín kẹ́ ẹ tó kú ẹ lè bùn àwọn ọmọ yín ní tẹ́ bá fẹ́ nu dúkìá yín eléyìí pé ni wọn pè o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kó pín ogún rẹ̀ kó tó kú o oríṣiríṣi sànù wa so àdáwò ńlá náà ní kí gbogbo èèyàn máa sọ nípa nǹkan tí ẹ sì máa pé gbogbo ẹni tí ń gbọ́ òun rò pé ẹni tí ń sọ̀rọ̀ ńkọ́ wọ́n máa ti ń wí ni ó tiẹ̀ ó kájú òṣùwọ̀n ló fi débẹ̀ kù. nínú àwọn programs tá a máa ń ṣe wọ́n pé ṣé èèyàn lè pín rẹ̀ kó tó di kókó oníbẹ̀ ni kódà Islam faramọ́ ọ̀ ẹ̀kọ́ rí jẹ ẹ́ níbo ń bẹ̀ Islam ọ̀gbà kó pín ogun rẹ̀ kó tó torí pé ogún pínpín ó ní í ṣe pẹ̀lú ikú láì tí ikú ẹnìkan gbọ́dọ̀ pín ogún rẹ̀ torí pé èèyàn máa pé pẹ̀lú ààrẹ tí ń ṣe mí kọ̀dájú pé ń pẹ̀ láyé ẹ̀yin ọmọ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ mo ti pín ogún mi kò sí nǹkan tá a fẹ́ pín má lẹ́yìn ikú mi kọ́lọ́ sì tún ká dára pẹ́ mi ogún ọlọ́run bá tún lò lò thirty years ṣé ọ̀ padà lọ́ máa bí ọmọ ni irú rẹ̀ ti ṣẹlẹ̀ ní láìpẹ́ wa nìsín o kódà wọ́n ṣèwé lórí rẹ̀ wọ́n tún kọ fún yín in English kó lè bá a rọrùn fún yín láti wọ́n ní Egypt ló ti ṣẹlẹ̀ ẹnìkan bò mí wẹ̀ so wọ́n ní bàbá yẹn ní owó gidigidi kọ́ á bí jọmọ méjì lọ nàtó àtìyàwó tó á dàgbà ẹ mọ̀ pé ní Egypt ń bẹ̀ yẹn generally ọmọ kan ọmọ méjì ọmọ bàbá pọ̀ ọmọ mẹ́ta mẹ́ báyìí àbí òye wa wọ́n ń wọn jẹ́ mẹ́ so ìgbà tí wọ́n á ti wá rí kóun ti dàgbà gan tí wọ́n á fi gbogbo dúkìá fáwọn ọmọ àwọn ọmọ méjì náà ẹ máa ṣe bọ́ bá ṣe wù yín lẹ́ nínú ìṣù lérò pé kò ní pẹ́ táwọn ò kú owó tí wàá bá àwọn ọmọ lọ́wọ́ báyìí kálukú wàá fìwà rẹ̀ hàn tí ọ̀pọ̀lọpọ̀ tí ọba ti lówó wọ́n ní wo níwà ní ọmọ o tówó bá ti dọ́wọ́ tiẹ̀ sáńkọ́ lẹ́mọ̀ wá tiẹ̀ náà gbàtó wá tẹ̀ wọ́n lọ bàbá yẹn wá ti sọ fún wọn pé bóyá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní àbóṣoṣo àbóṣojúmọ́ wọ́n máa fún oníyè báyìí táwọn fi máa tọ́jú ara wọn táwọn fi máa tó bá di pé wọ̀ wá máa wọn tọ́jú bàbá wọn tọ́jú ìyá mọ́ tó bàbá yẹn wá rí sáǹpù tí ò dáa láti ojú ayé rẹ̀ ṣe hàn àtàbúrú ní bẹnu kákó gbogbo dúkìá kákó fọ́mà kó tó di kó a kú owó ò sí dá padà mọ́ because ṣé wọn náà gbà tọ́ gbà ní ìsìká pé bàbá rẹ̀ kú bàbá rẹ̀ wá fi hundred million sílẹ̀. Si wọn nìkan náà ló sì jogún rẹ̀ àsìkò tí wọn ń pè bàbá rẹ̀ kú tó tu ọlọ́fọ̀ wá sunkún sunkún sunkún sunkún ibi tó ti sunkún lọ tí wàá wọnú yàrá lọ wàá bá hundred million cash pàtó wàá jáde sáwọn èèyàn sọ ma pé tó máa fojú kan sunkún àmọ́ fojú kan rẹ̀ rìn <laughs> after all bàbá yẹn ah, mọ láìkẹ́ o tó irú bàbá tí ọtọ yẹ kéèyàn ní nìyẹn náà ẹ wàá dúró tó filẹ̀ fúlù àrẹ̀ ó dẹ̀ láàkì bàbá yẹn kò tún bíjú èmi nìkan lọ yìí sí olú ẹ kú oríire nìyẹn ìwọ wa náwó ntí náwó ntí náwó wọn bá ní bàbá rẹ dákú ẹlẹ́nu ọgbókùn ní ásírì ẹtì pé bàbá lọ látàgbẹ mẹjúmọ wọn ni bàbá ó dàbí gbà tí bàbá ti kú ó dàbí gbà tí bàbá ti kú ló fi wá sunkún kó tó wá ró òun fojú kan sunkún òun fojú kan rẹ ásìrì tí a fẹ́ lọ gbókù bàbá ti jókòó kórìí bẹ́ẹ̀ bàbá ti subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ṣé irú ọmọ ó bù sẹ́rìn ni àbí ó sùn wọ́n tó ti ẹ kó o ti kú kó o ti bá ṣé mi ọmọ irú ẹ̀mí yíyí wo ló gbé wáyé bẹ̀rẹ̀ ah. so ó túmọ̀ sí pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà gan nínú àwọn èèyàn lónìí àìkò tí ì sí nípò ẹni tá a dán wò ìní ń jẹ́ kó máa ṣèṣe ẹni tí ó ṣàṣeyege tí owó bá bọ́ sí kálukú lọ́wọ́ nìsí ìmánì nàdà irọ́ lásán ìmánì náà nítorí ẹ̀ ló ti jẹ́ pé alùsùnà ni mí ẹ kíní bá ti yọ irun gbọ̀n ẹ mọ́ṣáláà irọ́ ni kì ṣe fi tọrọ owó mo rò pé yé wa bá bọ́ sínú ọ̀rọ̀ alùsùnà òdodo ọ̀hàn mo rò pé yé wa ẹ̀hìn torí pé kò dénú sọ̀rọ̀ sí wọn kò dénú bí wọ́n ṣe ń bọ́ malakeji ṣe ṣe súnà àánú kì í ṣe súnà nù bíkọ́ súnà sítáìlì tó fi máa gbélé ayé ni tó fi rí àlùkìyàmá wọ̀ tẹ̀lé ìtumọ̀ sí i pé iṣẹ́ ń bẹ wájú abàjẹ́ ni iṣẹ́ ń bẹ wájú abàjẹ́ a gbọ́dọ̀ rí i pé a súnra wa a sì kíyèsára wa owó ò ti tì ọ lọ́wọ́ lọ́n kàmpéyìn onímọ̀ nìkan ń tẹ̀lé súnà tówó bá di ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà yọ ya yín lẹ́nu yọ ya yín lẹ́nu pé campaign lásán ni kò sódodo ń bẹ torí di eléyìí báyìí wọn náà má lọ ṣàṣìṣe o kó a pín ogún rẹ kó tó kú o àmọ́ kò burú kò bùn yàn lẹ́bùn àwọn ọmọ rẹ o lè bùn wọn lẹ́bùn pé ìwọ mo lé báyìí bọ́n lé báyìí wọ́n náà mo bọ́n lé báyìí wọ́n náà mo bọ́n àmọ́ wọ́n sọ pé condition oníwé tó bá bọ́n àwọn ọmọ rẹ lẹ́bùn yẹn láì tí kù exactly bọ́lọ̀ ń ṣe ní ká pín ogún ló bùn wọn lẹ́bùn ètò túmọ̀ sí pé tá a bá bùn obìnrin ní yàrá kan á bùn ọkùnrin ní yàrá méjì tá a bá bùn obìnrin mọ́tò kan á bùn ọkùnrin ní mọ́tò méjì tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ náà lójú ayé yín láì ti kù eléyìí ẹ ẹ sẹlọ lópin ìgbà tó bá kó gbogbo ọmọ ńkọ ńlọgbà pìntì ó sì ń bẹnu gbèsè tó dáa pàápàá jùlọ tọ́lá ẹlẹ́dàá wa bá ní kẹ́mi yóò gùn tó sì fún yín dúkìá tó pọ̀ ẹ má jẹ́ káwọn ọmọ wá kú fún yín nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà míì bẹ́ẹ̀ mi ti ń ṣe ń gùn sí òun kò ní jẹ́ dùnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ agbójúlógún àwọn ò ní fẹ́ kẹ́mi yóò gùn nítorí pé àwọn ti mọ̀ pé bẹ́ẹ̀ bá kú owó àwọn ò ní tó àwọn dúkìá yìí àwọn sì rí táwọn ọmọdé náà ń kú gbàtẹ́yìn ọba sì kú ní ìsìnkọ́ mẹ́rin kú lọ ẹ̀ náà ọ̀kọ́ kú ọmọ lè kó poison sínú tíì fún yín nítorí pé ọ̀tá ń bẹ fún anú ọmọ wa o ọ̀tá sì ń bẹ fún anú àwọn ìyàwó wa ọlọ́ǹgá lọ sọ bẹ́ẹ̀ torí di eléyìí báyìí ó ń bẹ́ẹ̀ nù gbèsè tó dáa wàá pa jùlọ tọ́lọ́mbà kádàrà kẹjẹ ní tẹ́mi rẹ̀ gùn tẹ̀sí ní dúkìá tó pọ̀ tó ẹnílé kan ó jẹ́ ilé eight flat ẹfọ ọmọbìnrin kọ̀ọ̀kan náà ọmọbìnrin méjèèjì àbọ̀ nínú ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ní fúláàtì kọ̀ọ̀kan àwọn ọmọkùnrin méjèèjì ńkọ́ fúláàtì méjì méjì mo ó ti di tìyàn ẹni ẹ gbowó ẹ àbí ẹ wá kíyèsí ti ẹ wo báwọn ọmọ ó ti máa ti fún yín. síbà mi wà lé síbà mi wà lé sí òsì ah, mo ní wọn wà láti ayin dáadáa láwà pé yé unlike pé kú náà retí bàbá mi ti máa ń rìpọ́tù fún yín síbí wọn náà dára rẹ mà mi náà bá wí máa ń rìpọ́tù fún yàn yín pé ó ti tó sùn kan ti ní kí òun pè òun tún rán yẹn sì kọ̀ wá ó ti tó sùkà ok ṣé òbí èsínú bíbà òbí èsì pè àyàfi tí ìbá sùn níyà rẹ bí fún lè pé yóò ní mu sẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀ lórí ńgbà tó bá ti mú pọ́njú bóbi rẹ kò sí nítorí ó tún fẹ́ ṣe má tí ọba ní sùúrù pápá ẹ ti máa rántí tẹ́ ẹ máa ti ń dàgbà ẹ máa ń dọ́mọ kínkínní ni o. ọ̀sẹ̀ ẹ̀mí sùúrù nǹkan kan ó ti máa dínkù fire for fire yóò ti máa wà fàgbàlagbà ìgbà náà ọlọ́run fẹ́ kẹ́ wọn with care torí pé àti tètè react yóò ti pọ̀jù fún wọn so àbùkátà kóbi náà kó dẹwọ́ rẹ̀ kọ́mọ náà kó sọ́ra rẹ̀ tọ́lọ́mùbá gbà yẹn ti ní pé kí sì lẹ̀mí kù ṣé ẹ̀mí kálukú ò ti kù báyìí ẹ ẹ dáhùn torí tó bá sọ̀rọ̀ ẹ̀mí kù ẹlòmíín ti ń ro hundred and twenty ẹ bí hundred and thirty pé kín hundred and twenty lọ́nlọ́ láíláí o tó máa fi lo eighteen years nǹkankan. ẹ̀mí rẹ ti gun àti sọnù Riyadu Salihin hẹ́n pé gbogbo ẹni tó lòun ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá mú ẹ̀mí rẹ̀ gùn ọlọ́run ti dínà àwáwí ó dínà àwáwí rẹ̀ àwọn olùmọ̀ wá sì yapa nípa abẹ́ kẹ́mi ogun àwọn kan sọ pé tó bá pé sixty àwọn kan ní tó bá pé forty àwọn kan ní tó bá pé eighteen àwọn kan ní tó bá ti bàlágà tó bá dàgbà débi kọ́ bàlágà láti mọ̀ pé bí bàlágà fifteen years ní tó bá pẹ́ jù àjẹpẹ́ mi wá ti gùn gan o hakíkàtà tẹ bá ronú pé ẹni tí ò tó wá ti kú kódà ẹni tí ọkàn fojú gan ayé tó sì lọ wọ́n pọ̀ ẹni tí ò tiẹ̀ ẹ̀rí ilé ayé tó kú wọ́n wà tò ẹ wọ́n wo adúrú lílọ́lá tọ́lọ̀ wa la ńṣe làwọn máa ń wò wo ògùn torí pé àní ní tí bóyá alẹ́ yìí ni ma fún mi níralẹ̀ tọ́lá eléyìí ó mu yàn máa ti sẹ́ẹ̀rẹ́ èyàn wà á mọ̀ pé ẹ̀mí èyàn gùn lódodo nítorí kò sígbà tí kú dé téèyàn kábàámọ̀ tí ó pọ̀ ṣùgbọ́n gbà tó ti pé ti ń bẹ nínú ẹ̀mí kálukú ni pé òwúrọ̀ ló ń wà kọ́dà ilé ò tí mà tó ambọ̀sibọ́sí pọ́sán pọ́n ambọ̀sibọ́sí pélé oṣù ó sì dọ́jú alẹ́ kóhun tó àti ráyé gbé ló wọn máa ṣe títí tí òjọjọ alẹ́ òun níjọ wa lọ́jọ́ alẹ́ rẹ̀ ọbẹ̀rẹ̀ bìlífù kálukú ni pé òun máa lo òun dàgbà òun dògbó òun fọwọ́ pawú òun fèrè jìjọbi tọ́wọ́ dànù gbogbo eyín ti ká dànù <laughs> lè jẹ gan mu ni lọ́mọ ẹsẹ̀ ní pọ̀fupọ̀fu gbogbo eléyìí túmọ̀ sí àwọn tá a máa ń wónú táwọn àfi máa ń wò pa kéré àti kéré àti kéré ẹ̀rí bàbá tó ti ṣe seventy onótú máa sọ pé kọ́ lọ́wọ́ dájọ́ ẹ̀mí gígùn lé wa lórí ah seventy kí máa ṣeré nítorí pé kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí tẹ́ bá wo rẹ́kọ́ọ̀dù kí ni wọ́n rí ṣe ní dáadáa tí wọ́n ronú fáwọn òkú ni èèyàn tó ti dàgbà débi pé kò lè dá dúró máa yóò sì tún máa wò ó pé kọ́lọ̀ wọn jẹ́mi òun gùn ẹ ń lo bíi hundred sẹ́mi yóò bá tún gùn wa wa ayé sí láàrin sixty to seventy tó bá pẹ́ jù náà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́rìí tó so eighty ó ṣe hundred ó ṣe ń wá nìkìnnì ẹlòmíì ọ̀ dàgbà débi fún ọ̀lọ́ máa sa lóòrùn àbẹ́yìn ò rírọ̀ ẹ̀rí tí ó jẹ́ pé tí wọ́n bá sa lóòrùn ọpọlọ rẹ̀ tó máa ti gbé sóòrùn tó máa da padà sínú lẹ́rìí pé yóò tún wọn active díẹ̀ so torí ẹ̀ ìgbà tó dùn náà lọ ìgbà tó dùn náà lẹ́rìí téèyàn bá wà lọ́dọ̀ọ́ téèyàn rọra léegun tí gàràngàrà rẹ̀ wà ìwọ́ ìgbà tó wà náà ló àsìkò ń bọ̀ ní ìsìn tó pé ó rí i pé ní ìtẹ́kùtẹ́ gan bá fẹ́ sókè sí ọ wà lé mú ni nígbà tí egun bẹ lápẹ́ àsìkò ń bọ̀ ní ìsìn tó yẹ pé ò lè lé màlúù mú náà kéré màálù ọjọ́ tẹ̀kútẹ́ o lè lé màálù ọ̀tọ́ ọba tó bá sáré láti bí ìdánù géètì ń bẹ lásán ọmọ mi kókakóka ni tó bá di ọmú tó yìí ó ti máa kọ́ táwọn yọmọ pé á ló pé á ara ti kú lára ọmọdé kẹtẹlẹ ńkọ ọmọ pé jojúmọ́ ló ń gbòdì jojúmọ́ ló ń gbòdì ẹ táré yín kẹ́kẹ́ẹ̀sì ó rí i pé nìsín kò sí nǹkan kan tó fi sẹ́yìn rẹ tó ní rún àgbàdo gara ní bá lè ju bẹ́ẹ̀ lọ. oorun ni wọn bá yàn ẹni tó ma ọmọ ọrùn tó bá ti kra kra kra máa rùn sóbẹ sórí ọdún rẹ ó débì kan pẹ́kítọ́ ọba ń rùn wà lẹ́yìn rẹ lòórùn òní mọ̀ pé yín lòórùn gbogbo ẹ ah, ti a ibìkan ti ti koto ibìkan ti kiri kan ọ̀jẹ̀ yín má gbàdo gánjọ́ mi tó ní mọ̀ pé eyín ti rún má wọ́n ní kálukú wọ́n máa kù ká jẹ tó ń bá ní kálọ̀ kún kọ́ dàpọ̀ kan yáfẹ́ o kí ló dé akọ̀rọ̀mọkànlá ẹ mú kí ló à ẹ yáfẹ́ kí ló dé ó ní wọn ọmọ kó n ti dàgbà tó gbogbo irun gbàtí ẹ sì dìde funfun tán so wọn ọmọ kó n ti dàgbà ní àìpẹ́ yìí ó ń lọ bìkan ápù náà wọ́n fi lọ òun ló ń bá jẹ yín má pù <laughs> pé bó ń ṣe rún áàpù ń wọ́n mọ̀ pé yín agbọ́n bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ni tó ti ń di gàrí à. so bẹ́ẹ̀ ni bá a ṣe dùn láàmú jẹ́mà bá a ṣe dùn láàmú ẹ wọ́n lè máa sọ fún ẹ àwọn mẹ́dísìn ẹ bá glucose ló dínkù ẹ báyà ẹ máa fi kún glucose ẹ ó rí i pé à ń lọ ojoojúmọ́ ni torí àkàràmọ̀kọ́mọ̀lá káwọn ọmọ wa kún lè bàjọ́ máa rí fún wa àwa náà gbọ́dọ̀ ṣe foundation ẹ má discriminate tọ́lọ̀ ń bá fún yín lówó bá ṣe wí tọ́lọ̀ ń sì kádàrà pé kẹ́mi yan rọra bọ̀ ẹ̀yin náà ti rí àpẹẹrẹ lára àwọn ọmọ yín pé wọ́n ti ẹ̀dẹ́ni tó ní níwọ̀nba látòjú ayé yín nítorí pé tí ọmọ wa bá ní ìfọ̀kànbalẹ̀ ní fáwọn náà bó ti yẹ ká máa ronú nù. No ẹ̀ríkì tó ọmọ wa bá ní wọn bá ní ọmọ gbé bùkátà tí wàá bá ní especially táwọn ọmọ náà ti dàgbà débi alọ́lé ọkọ afẹ́yàwó ẹ̀yin sì ní tẹ́lẹ̀ fi tún gbèsè ayé wọn ṣe wọn bá tí ò ní affect ẹ sì tí dúkìá bá pọ̀ náà gan-an ìwọ kan ò ní lè control gbogbo ẹ̀ mọ́ so máa sọ àwọn ọmọ rẹ di ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ wọ́n mọ̀ bá mójútó náà o àmọ́ jẹ́ káwọn náà láti sìn kí wọ́n ti máa feel responsibility pé ètò wa ń bẹ ìwọ ni mo gùn ètò wa ń bẹ ìwọ ni mo gùn ìwọ ló lélẹ́yìn ìwọ ló lélẹ́yìn ìwọ ló lélẹ́yìn ọkọ̀kọ́ dín wàhálà kù fúnra rẹ̀ kò sì dín kọ́ọ̀mù tiẹ̀ kù torí kí lọ́n jẹ náà mélòó lọ́n jẹ nínú owó ṣẹ́jí káwọn náà ti bẹ̀rẹ̀ sí ní control rẹ̀ káwọn náà máa gbowó yẹn àti bẹ́ẹ̀ náà làwọn náà ti máa kọ́ làkà ìkún làkà ẹ̀yin wá ń dín wàhálà kù fọpọlọ tiyín ni òní máa jẹ́ pé màá ronú eléyìí ronú eléyìí ronú so pàtàkì rẹ̀ ni bàbá yìí náà fẹ́ẹ́ sè ọkàn jẹ́ pé o tó ń ṣe ó rólé apá kan ọ̀dà pàkàtì débà náà ṣe ń rí inú gbèsè ayé wa lónìí tó bá gbógun wá pé wọn ẹ máa gbóríṣiríṣi ẹ jẹ́ kí ẹ mọ̀ kálẹ̀ pé ẹ jẹ́ kí n wo details ń tọ́ sọ pé bàbá wa fi lẹ̀ tẹ́ bá gbélé lọ yóò máa sọ pé a ó tún kulé kan bí báyìí ó tún kíní kan bí báyìí ó tún kíní kan bí báyìí tẹ́ bá pa àwọn yòókù ké ńgbọ́ wọ́n nílé kan kù wọ́n ní kíní kan wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá ti gun lágbájá lójú ayé wọn àwọn ọmọ yòókù wọ́n wá react bó wọn ti lè ẹnìkan tani wọn sọ fún gbà wọn bùn bó wọn ti ṣe báyẹn ọkàn kúkú wọn sọ pé alábòsí bàbá wa wọn ò ní sọ àmọ́ bó wọn ti lé bá nìkan ta ni wọn sọ fún gba wọn bùn sẹwọn pé wẹ rìsọ́ọ̀tì ẹ̀ náà ni alábòsí bàbá wa àbó kpọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ń parọ́ mọ́ bàbá irú ẹ̀ tí bàbá yìí fẹ́ sá fún mi pé kẹ́nìkan ti má lẹ̀ torí tó ń bá kú wọ́n má sọ pé ọmọ yẹn ń parọ́ mi. sòṣùgbọ́n gbàtí bàbá bá ti wá ti àtẹmẹ́sẹ̀ báyìí o gbé nǹkan owó olówó bántí bántí làǹtí làǹtí o gbé fọmọ kan àwọn ọmọ yòókù ńlá tẹkùn bàbá wa kú ṣé àwọn òsirò kìíní yẹn máa dá fẹ́ pín ni bàbá sọ pé ní tí wọn ò ti bùn yàn làwọn fẹ́ pín ní tí wọn ò ti bùn yàn làwọn fẹ́ pín bàbá yẹn ti kú tàbòsí tàbòsí tiẹ̀ yọ lọ bọlọ ń pàdé lórí eléyìí Allahumma èyí àbí tí ọmọ yẹn tó ń bá gbé nǹkan wá tó ní kó pápọ̀ máa tán fẹ́ pín wọn ò fẹ́ kí bàbá wọn ó jìyà rẹ̀ tó gba náà làwọn tó lè papọ̀ bọ̀dé tí bàbá yẹn ti ṣe tó ń ti pápò sí ni fáìnà lọ́dọ̀ tàwa táwa fẹ́ pín ogún àmọ́ ìwọ tó bá volontia pé pàtó ti kọ́ ara dúkìá bàbá náà nìkan tó gùn ni ọ̀fẹ́ tí ó da fámìlì o òsì fẹ́ tí ó fa wàhálà fún bàbá rẹ̀ tó rò bílíìfù pé bàbá rẹ̀ wọn ò mọ ni wọ́n ti fi bẹ́ẹ̀. wọn kùn so ìgbà náà a ní sinmi eléyìí jẹba ọ yẹ kéèyàn lè láyà àyà níní kò túmọ̀ sí pé ká yàtà asa iná lẹni tí ò lójú tí ò mọ̀rọ̀ owó láì sọ tí ò mọ́tálá àlè sọ̀rọ̀ sí asanu àmáyà níní olóòní pété bá rí òdodo ọ̀rọ̀ ẹ̀sọ́ tẹ̀kọ́tẹ̀kọ́ torí tẹ́ bá dákẹ́ tèmi náà bá dákẹ́ tónítọ̀ náà bá dákẹ́ àwọn èèyàn ní láǹfààní àti mòdodo à ń bọ̀sibọ́sí pé wọ́n tẹ̀lé so eléyìí jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ tuntun yẹn ká kọ́ lára anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi etí inú sọ òdodo fẹ́ anybody why because kò ní nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ anybody. àwa náà gbọ́dọ̀ train ara wa bẹ́ẹ̀ yéésì torí pé ànábì tó lówó fa sòṣùgbọ́n ọkàn lọ tí ọkàn rẹ bá yó ó ju kápò lọ má fojú ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kí máa rọ ahọ́n èèyàn ni èèyàn lè sòdodo torí pé tó bá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn gbogbo wa máa ń wò pé why because gbogbo èèyàn tó bá mọ̀ kóhun tó ń bá ti nǹkan ọ sọ̀rọ̀ sóhun ọ bòun wí kò ní fi kọ́bọ̀ lọ láéláé ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa làwa ń wojú ọ̀dọ́ rẹ̀ láti fẹ́ gbà fèdínú òdodo òdodo wa ní sá lórí lẹ̀ àmọ́ ń jọ́ kí ìwọ ọ̀bá ti yọ ayọ̀ ọkàn tó ṣe pé ọ̀dọ̀ àwọn èèyàn ló fojú sí ní ti ń bẹ lọ́wọ́ wọn lọ fẹ́ gbà ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ tó lè sòdodo. So kò tó bẹ́ẹ̀ ó sì yẹ kọjá pé àwọn tó bá Islam wọn ní irú kratéríà yìí báyìí má wo tuntun bẹ lọ́wọ́ àwọn àfojúsùn rẹ lọ lọ sọ òdodo láì ọ pàtàkì nínú tí máa jẹ́ kẹ́sìn ká ìsìnkú ọmọ bú àwọn ìsìnkú ọyọ ọmọ kọ́ ọmọ ti ya garawa. ọfẹ ọfẹ pàkíyèsí ẹni tó sàtìsẹ kò bá jẹgbẹ bàbá rẹ ọlọ́nà tó fi bá sọ̀rọ̀ tó nà ọmọ pé òhù àárín físùn ọ̀n fẹ́ kó wọn máa ń tó wọn máa ní eléyìí pàtàkì. ẹ̀rín gbà tí bàbá yìí sọ pé wá anábì sọ lọ́wọ́ àti náà mo bọ́ ọmọ mi anormal ní ẹrúkùnrin kan tí mo ní anábì sọ pé ṣé gbogbo ọmọ tó bí lo gùn nírú ẹ̀. níṣìbí kólówó kan wá bá wa náà ní níṣìí kó ní ẹ òun fẹ́ fi mọ́tò tó ń ra hàn yín fi hàn mo rò pé yé wa torí pé ńgbà míì náà gan tó bá ti gbàgbàkúgbà láàyè wọ́n ló ṣílẹ̀kùn fún bànújẹ́ kọ́ wọlé wa bọ̀ wọ́n ti mọ̀ pé agbára rẹ̀ ọ̀kárù mọ́tò so why must somebody bring that type of car to you láti wá bá ọ lọ́kàn jẹ́ kó pọ̀ ọ́nú pọ̀ kígbe ó so nítorí yẹ wọ́n ṣe ni ó ní ẹ òun fẹ́ kẹ́ rí èmi tán so ó sì wá gbé hàn bẹ́ẹ̀ ló bá sọ ah masha allah la quwwata illa billah ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run fò yìí sí ṣé ẹ sì ń yọ zakat àbẹ́ ẹ̀ yọ zakat à ń wíru ń wíru ah, wọn ọlọ́run bò yín láti rí ó yẹ ká pérò ti fáìlì ń bá wọn. ẹ̀rí pé tí ì bá yọ tẹ́lẹ̀ ẹ̀rú ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí ní bà. ìwà ti kí wọ́n gbé mọ́tò ọtí wá wọnú ẹ̀ ọtí wá ń jókòó lórí àga ah, ọlọ́run ti rú ilé ìfáwà náà ẹ̀ ṣe kí ni tó ògùn mọ́tò rí gbogbo ala ní mọ́tò àbá ní mọ́tò tọ́ba san èlò fún ta ìdí yóò gbé ọ àbí òní gbé ọ kọ́lá náà fi ọwọ́ ọgbà tó fi sanwó tó gùn wọ́ ló ní àyè tó jókòó. so ọjọ́ bó ti jẹ́ ọkàn nígbà kí lọ́wọ́ rẹ̀ so torí di eléyìí báyìí tí gbogbo ọmọ rẹ ló fúnru eléyìí béèrè ńlá ó ní o bàbá yìí náà ti parọ́ ó ní rárá faqala rasulullah sallallahu alaihi wasallam fa arji' adẹ́gbẹ́ gbà padà ẹ̀rí kàtígórì ni àwọn ọ̀rọ̀ yẹn tí gbogbo ọmọ rẹ ló fúnru ẹ̀ ó gbàpadà gbàpadà lẹ́jú sí gbogbo ọmọ rẹ ló fún torí ẹlòmíì náà lè sòótọ́ alákọ̀ọ́kọ́ sí gbogbo ọmọ yìí lè fún rú rẹ wọ́n rárá yọba hmm. dorí kodò yọba múná lọ anabi ò dorí kodò anabi ní dá padà with immediate effect tó nínú rìwáyà mi fantalaqa abi ila nabi sallallahu alayhi liyashhidahu ala sadaqati bàbá mi bá gbéra pa ọdọọdọ anabi sallallahu alaihi wasallam ọfẹ kọ jẹ́rìí sí ẹbùn tó ń bùn ọkọọl riwaya mi nù af'alta hadha biwaladika kullihim sẹrù nǹkan yìí náà ló ṣe pẹ̀lú gbogbo ọmọ rẹ̀ waladika wọn wá sọ pé kullihim nítorí pé nakratun mudaf nakiratun àbí mufradun mudaf mufradun mudaf nínú òfin èdè lárúbáwá àti usulul fiqh tí gbólóhùn bá tọ́ka sí nǹkan ẹ̀ ọ̀kan tó má ti fi ó túmọ̀ sí gbogbo nǹkan ó túmọ̀ sí plural tẹ́lẹ̀ wọn sọ pé awaladika kullihim kullihim ẹ̀sìn mọ̀ pé kólì min alfaadil umum inú gbólóhùn tí ń tọ́ka sí púpọ̀ ni yọ́n máa wọ àwàládìkà ah, wàládìkà wọ́n á sọ pé kó lè yẹn wọ́n rò bóyá aha torí pé mufradun mudaf ya'um tí nǹkan bá ti jẹ́ singular tí wọ́n á fi tì léde lárúbáwá ó lè túmọ̀ sí plural ṣé gbogbo ọmọ rẹ náà ló fún lélẹ̀ ànábì òtítì yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin torí gbogbo wọn náà ní walad gbogbo wọn ní walad bí màánà man laka alayhi aw alayha wilad gbogbo ẹni tó jẹ pé ìwọ ló bí ó ní bíbí lé lórí kò bá jọkùnrin kò bá jọkùnrin ṣé gbogbo wọn ló gùn lẹ́kùn báyìí qala bàbá wọn sọ pé rárá qala anabi wa ni ittaqullah ẹ pààyà ọlọ wa'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yẹn ẹ̀gbọ́n nǹkan bẹ wọn ẹ páyọ lọ ẹ sì dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ rán ọmọ kan sùkú ẹ rán ọmọ kejì ẹ rán ọmọ kan lè kíó ẹ rán ọmọ mi ẹ fi kọsẹ̀ nù ẹ̀kọ́ sẹ́ ẹ pàkàtì kọ́ máa ti gárárá ń bà kàtì ẹ fẹ́ yàwó fún kan ẹ fi yókù lẹ̀ kọ́ máa ti ránù káyé ẹsìn kan lọ́lé ọkọ ẹlẹ́ẹ̀lówó tẹ́sí sìn kejì sọdá abẹ ọmọdé abẹ ẹ̀rọ aṣọ ọdún fọkàn ẹ̀rọ aṣọ ọdún fún mi ẹ̀rọ àbàtọ ọdún fọkàn ẹ̀rọ àbàtọ ọdún fún mi àbòsí ni wọ́n ń pelé yẹn bàtà eléyìí ọba jẹ ten thousand kíta eléyìí ọjẹ twenty naira tẹbẹ sára bàtà abẹ ẹ̀rọ àbàtà àmọ́ ntọ́kàn wà ń bẹ̀ ni pé kíta eléyìí ọmọ jẹ tàláwọ̀ kíta eléyìí ọmọ jẹ ti rọ́bà mo rò pé yé wa. bí rọ́bà ní kálukọ́ ra tó ń rọ́bà ọba àmàjẹ nkankan náà bọ́tẹ́ taláwọ náà ní kálukọ́ ra taláwọ ọba àmàjẹ nkankan náà ilé ìjẹ́bù sì jẹ́ ọmọ kan sọ pé ẹ̀wù tó ń fẹ́ nì ẹ sì rà fún gbogbo ètò one five lọ ọ̀gá ìsọ pé tó wò ní ẹ sì rà fún òun jẹ́ twenty thousand torí tó kálukú náà lẹ́ra fún ìwọ́sẹ̀ wá sí báwọn ọmọ tó tó bó lẹ́sìn wa sọ pé bàbá sàbòsì bàbá sàbòsì ọmọ ló fẹ́ tó tọ̀ ẹ̀pá ẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ dọ́gba láàrin àwọn ọmọ yìí bẹ́ẹ̀ kí sẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ tọmọ kaba dá sí inú yóò dùn ó kú làákà ẹ̀ tọmọ kaba ti yá ní tó fẹ́ dá sí ta ló kò sọ̀rọ̀ ní ìsú kí á ní ìyàtọ̀ síbí ọmọ náà ní gbogbo wọn ok táwa lẹni tó jẹ́ kálẹ̀ ẹ̀yàn láàyò tani pọ̀ sí ṣé gbogbo wọn lọ́mọ yín ẹ̀kẹ́ fún wọn ní kọ́ right tọ́ ẹ páyọ̀ lọ ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ gbó sẹ́ẹ̀lì fún ọmọ kan ẹni kọ́ ọmọ kan ọmọ súnmọ́ kíláàsì. <laughs> ẹ̀rí kọ́mí kíláàsì sùkúù nísìnyí àwọn ọmọ kan máa gbé bí àbí sùkúù tí ọba dẹjú lẹ̀ nàìjà nàìjíríà level ẹ̀rí káwọn ọmọ kan sún mọ́sálásí skul ni mọ́sálásí náà wàá dòtẹ́lì ẹ̀rí kankan inú mọ́sálásí búrọ́ọ̀ṣì fọ́nù ẹ̀kọ́ ẹ̀ máa kó gbogbo eléyìí gbà wẹ̀ à àwọn kan náà sún bíi àwọn kan wọ́n ẹ́ wọ́n nírò òyìnbó kàtà máa sọ ń bẹ̀ ọ́ àwọn kan ṣe kí ni tọ́ wọ́n ṣe kọ́ọ̀tì bíi. <laughs> so wọ́n sì ń sanwó gegege fọmọ kan ló tẹ̀ sọ kò nìkan ni ọ̀nà tẹ̀ lórí bẹ́ẹ̀dì báyìí sọ́dá bẹ́ẹ̀ sọ́dá bẹ́ẹ̀ baba alábòsí kọ́ dá bẹ́ẹ̀ gbogbo wọn náà lè fẹ́ kó ṣe dáadáa sí yìí ẹ̀yin náà ṣe dáadáa sí gbogbo ọmọ kan kó tó di pé sùkúù wọ́n ti kíní tí wọ́n máa sanwó sí wọ́n ti sanwó bẹ́ẹ̀ tọ́mátì ti tà síbáà ní ọ̀kọ̀ọ̀kọ̀ kílíkì àmọ́ màkà ńgbà bá lé gbogbo wọn <laughs> tí wọ́n ní ẹ̀gbáàmù dé ọmọ tí wọ́n sanwó kiri kọ́kọ́ jáde gbà náà bàbá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì wá ọba fọ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ da abẹ́ gbogbo ẹ̀ lọ́mọ ọmọ rántí o gbogbo ẹ̀ lọ́mọ ìgbà míì torí ìyá ni wọ́n máa fi fi àjọ màmí torí wọ́n fẹ́ràn ayé lé ìwọ̀n fẹ́ràn ayé lé Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọ́n ní ìyàwó tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ wù ni ìyẹn lọ́dọ̀ àwọn baba alábòsí lẹ́bù ẹ fi sínú bracket so kìí ṣe pé owó yẹn ọ̀lọ́ déédéé lọ́dọ̀ àwọn alábòsí lẹ́bù wàyí ńlá ṣé bọ́ ọmọ rẹ gbogbo ìyàwó lélẹ́ lọ tó lọ ọmọ náà àbí òye wa tó ń torí di eléyìí báyìí ṣe dáadáa sáwọn ọmọ yẹn ó kéré jù òun bùkátà pé tí wọ́n bá kú ṣáájú ọmọ rẹ kọ́ ọmọ rẹ ọmọ ṣàdúrà fún tó ẹsẹ dáadáa táwọn ọmọ tó ń ti pé bàbá rẹ ọba àyàkà ọ bá sì jẹ èèyàn burúkú o kò bá sì ya bátáàdì lójú rẹ o dáadáa ní kò sàdúà torí ọwọ́ bíbí tó bí ọyún ó ti tó torí ẹ̀ náà lẹ́gbọ̀tẹ́ lómi béèrè béèrè tó ọba làkà ẹ̀ ah, dáàdi mi ò kéta fún mi ẹ wọ́n dẹ̀ ti lé mi àti mọ́mí mi látìgbà tí mo dẹ̀ ti wà lọ́mọ oṣù méjì wọ́n rí gbà náà ta ló pìtàn rọ fún ọ. mo iye pé yé ẹ ẹ ń tẹ́ sọnù ta ló tọrọ fún ẹ ẹ mami mi àkínú mami rẹ ọba tún sọ mami rẹ ẹ bá ti lé obìnrin máa parọ́ náà ni wa torí ẹ bá lé obìnrin kan tó wá ní ẹ wá gbọ́ ẹ mọ̀ pé rọ́ lásán ni tó ṣe ní ọ máa parọ́ tòtòrí di eléyìí báyìí dáàdi rẹ ń gbà ó ti bí ọyún ó ti lórí rẹ pé o ṣe Ah, ẹlòmíì sọ pé mami ọmọ ṣe pé ọlọ́pọ̀ ntì lọ́jọ́ òun lẹ̀ irọ́ ni ọ̀mọ̀gbà náà ọ̀mọ̀gbà náà ta ló ń kókọ ọ̀bànújẹ́ fọ́ káti ẹ̀gbà pé bẹ́ẹ̀ náà ni ṣé inú rẹ ló gbé tó fi wálé ayé ni àbí inú ìyá rẹ ẹ̀yin ò ráwọn olóyún kó o tiẹ̀ ti fẹ́ yà o òòró lóyún tí wọ́n máa gbin ẹlòmíì ọmọ rìn lọ yọ kọ̀ọ̀kọ̀ yọ gàn síbìkan láàrin títì kì í mà sí pé ń dírámà ntí máa ń ṣe ni bẹ́ẹ̀ náà ni wọ́n náà nu ya rẹ̀ tọ́tọ́ pé gbàmí tọ́ tán pa báyìí pé this place is not is not eh is not spacious enough tọ́ kan pàǹpà ni pé what what what is this. ìwọ ayé náà nípa tó wọn wá bí ọtá ojú kókó kónkó ọwọ́ ayé àǹkàmọ́ gbogbo ayé lọ́wọ́ tó eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ láàmì màmá wọn bá jẹ́ pé kó ṣe bí ọlọ́pàá ọtí ọwọ́ ètò ti Ah, ọlẹ́tọ̀ sí kó ṣe dáadáa torí ìdí ẹlẹ́yìn àwọn bàbá àtìyá wa ó yẹ ká ṣe dáadáa sí wọn kódà ká fi wọn sáàbò sí sáwọ ọlọ́ọ̀ni ọ̀dàjọ́ tiwọn fún wọn àwa láàrin wa sí wọn ká túká lálàáfíà nítorí pé bàbá tí ò da màmá tí ò sùn bí aká ni wọ́n jọ sáyé pé kò lè fún wàrà ṣùgbọ́n kọ́ ó lè ti wàrà dànù wọ́n lè ṣe sábàbí kí wọ́n má ra àlìjáná wọ̀ tààrà ni káwọn ọjọ́ máa ná wọn ò ní wá jẹ́ kí wọ́n máa àlìjáná náà wá àlìjáná tààrà tó nítorí pé ẹ̀túká lálàáfíà ìdí nu tó jẹ́ kí tó bá pé aburú ló ti dàyàn àti bàbá èèyàn pọ̀ màmá èèyàn wọ́n ti wá kú wàláì téèyàn bá gbọ́ Islam èèyàn fẹ́ máa sùn ẹ̀jẹ̀ lójoojúmọ́ because they are nowhere to be found now tó fi pé ẹ dákun ẹ foríjì mi torí ẹ ìwọ tó wá wà chance bàbá rẹ ò ti kú màmá rẹ ò ti kú sọ ara rẹ o ti dáadáa sí wọn because ọ padà recreate tó o bá ti ti ṣàtúnṣe lónìí táwọn bá ti lọ wọn lọnu ọwọ amọtuma pé akáńkọ kò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù kó wá jẹ pé nítorí sábàbí tiwọn kàkà kí wọ́n rà àlùjánnà lọ tààràtà wọ́n ní kó lọ sí fifty years ní jahannama náà gbogbo ń tó lò láyé náà tó twenty five wọ́n tún wá ní fifty nù jahannama àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kọ́lọ́ńdà kò kọ́ sànù wa èèyàn gbọ́dọ̀ ṣàtúnṣe yẹn wọ kọ́ ajẹ́ pé àtúnṣe ó bì kí kọ́ lábùkù kó o ṣe kí n tọ́ bá láyé ó sì sẹ́pẹ̀rẹ́ torí ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ti dọ́gba láàrin àwọn ọmọ yìí o bàbá mi wá padà ọ wá gba sàrà fún mi padà tó náà bàbá ti máa gbọ́rọ̀ lápá nàìjíríà limited tẹ́kí ń bẹ́ lómi sọ̀rọ̀ gbọ́ wàláì ń bá sọ̀rọ̀ tinú tọwọ́ mi ló lè gbà ó lè gba tinú so ó sì lè mà bí ẹni tí ń sọ fún ọ nípa ọ̀rọ̀ lọ káàtì ẹ̀ pé rọ́ọ̀lù ń pa fún ọ dáhùn káwá pàdé ń jọ̀gbìn ni wọ́n á lọ sí báyìí sí báyìí sí báyìí wọ́n á pè wọ́n lọ ẹ dákun ẹ bá ń wá lágbájá ẹ bá ń mú lágbájá wá wọ́n á mú dé ìwọ ló sì kọ́ mi o ìwọ ló sọ fún mi pé kí n sí báyìí kí n sí báyìí kí n sí báyìí tẹ̀mọ̀ kí rò fi panjọ́ náà jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó wọ́n ló ní í o sọsẹ ma kó ní òrùjọ wájú ọ lọ aha torí ẹ ìgbà tí wò ó ti mà tó bá rí pẹ́nìkan mà tọkàn rẹ balẹ̀ sí mà rẹ tó bá bọ̀ sọ ṣe tó kú kò sí ìyókù lẹ̀ fọlọ́ á pàdé ńdọ̀gbìn lè jẹba nínú riwaya kan anabi sọ fún Bashir yìí pé fa ashhid ala hada ghairi ẹlòmíì tó yàtọ̀ sí mi ní kọ́ lọ́wọ́ akọ́jẹ́rìí sí o gbàtó ti fún gbogbo ọmọ rẹ ẹnìkan ló fún ẹ má pè mí jẹ́rìí sábòsì tó mọ̀kọ́ ayẹ̀sọ̀rọ̀kà ẹ̀yẹ̀kúnnù lẹ́kọ̀tẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sàwá á tó wù ọ́ kí gbogbo ọmọ rẹ ó jẹ́ kí wọ́n dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ tó wù ọ́ kí gbogbo ọmọ rẹ kí wọ́n dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ ọ̀lẹ́bẹ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni gbogbo ọmọ fẹ́ kó ṣe dáadáa sí mi ó kéèké ló dé tí wọ́n á ṣe dáadáa sẹ́nìkan tí ò sí sáwọn yòókù hàn anabi sallallahu alaihi wasallam ọgbọ́n pọ̀ nínú tí fi ń kọ́ wa tí gbogbo ọmọ rẹ lọ́n fẹ́ kó ṣe dáadáa sí ó ní bẹ́ẹ̀ ni kí ló á dé dáadáa nìkan ni wọ́n ṣe dáadáa sí ẹni tó ọfẹ́ kó ṣe dáadáa sí ọ náà nù oní ó ṣe dáadáa sí ọba ọba kú àwọn yòókù ọkọ̀ máa kọ́ lọ́wọ́ forí jòkó mùsùlùmí ni. ìjọba kú yọ lọ́wọ́ gbérí ládàá wẹlẹdẹmìrì mọtẹl mùsùlùmí Ọlọ́run forí jìn àti gbogbo òkú mùsùlùmí kò sí pé Allahumma ighfir lana wali abaina wa ummahatina wẹlẹdẹmìrì mọtẹl mùsùlùmí òní gbé ọmọ tí òní fà láfa àgùnbà òní sọ pé Ọlọ́run forí jìn wa àtàwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo òkú mùsùlùmí ọwọ́n kan sọ pé Ọlọ́run forí jìn wa àti gbogbo òkú mùsùlùmí bàbá jẹ́ mùsùlùmí ọwọ́ bẹ̀ ó sì jẹ́ bẹ̀ wọ́lọ́mù ìgbà tí wọ́n náà wọ́n lẹ́ni tó bá da mi tútù síwájú ní ọ̀tẹ̀lẹ̀ tútù ìwọ náà ò sí dáadáa sáwọn ọmọ tó wọ́n gbọ́dọ̀ sí dáadáa sáwọn ọmọ rẹ̀ àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń rí láyé sínú wọn fi ń dùn tó ọ̀nà bá lágbára rẹ̀ sí fáwọn ọmọ rẹ̀ nǹkan tí ń dá wàhálà lẹ̀ fáwọn èèyàn nù gbèsè ayé tí gbèsè ayé fi máa ṣòro fún wa tó bá lágbára àti mú kó mú kó fáwọn ọmọ rẹ̀ torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ọba wà níbi tọ́lọ̀ ọmọ kó máa kọ́ ọmọ sí ìwọ náà ló ti karamba ní pé mo bí ma èmi náà fẹ́ jẹ́ bàbá fa èmi náà fẹ́ jẹ́ yàfa ó ti ti di bàbá ó ti di yá báyìí ok kí ló kù kó o sojúṣe sojúṣe lórí àwọn ọmọ torí pé wọ́n ní sábàbí tán fi wá sílé ayé torí ẹ̀ gbogbo wọn làwọn fẹ́ kó wọn gbọ́rọ̀ sí ọ lẹ́nu àjẹpé fẹlẹ́ ìdẹ́nu ajẹ́ kíkọ̀ sáyè láti bu ẹnìkan mọ̀ bu ẹnìkan ṣé ẹrú kan wá sí bu ọmọ méjì dàtí èsì pa abẹ ládàá àbọ̀ ọmọ mẹ́ta àbí mẹ́rin ó sì bù wọn á sọ pé gbogbo àti wọn bá tà ń kọ́ kí wọ́n máa rẹ̀ ajẹ́ sì bù wọn gbogbo àwọn ọmọ mi mo bù wọn lẹ́rú yìí bí gbogbo àwọn ọmọ mi mo bù wọn mọ́tò yìí gbogbo àwọn ọmọ mi mo bù wọn ní mashini ah o ṣe máa lò kódà ẹrù nǹkan ó ṣe lò pé lónìí yọ lọ fọṣọ fún wọn tó bá di lọ́la yọ fọṣọ fún wọn àwọn obìnrin jọ kọ̀ọ̀kan àwọn ọkùnrin jọ méjì méjì gbàṣíkè nọmọ yọ wá gbálẹ̀ fún wọn lónìí ọlá ọlá ìwọ náà àwọn ọkùnrin kọ ìjọ méjì méjì wọ́n hà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́tò kálukọ́ ẹ̀ máa pín gùn kálukọ́ sá ti gba láńsẹ̀nsì mo rò pé yé so wàhà kẹta torí ẹ eléyìí fi pé nínú bíbùn àwọn ọmọ wa ní nǹkan a rí pàǹsẹ dọ́gba ẹ má bọ ọmọ kankan ẹ má bọ ọmọ kankan wọlé àìkè nígbà mi ọmọ kan wà ń kókó ló ní ọmọ mi ò ní bí ọmọ tó ti dàgbà débi pé ó ti tó fẹ́ yà àìsí sọ pé lábẹ́ kò sí ẹsikúùsì fún bàbá láti má fẹ́ ìyàwó fọmọ rẹ̀ lọ́kùnrin especially ìyàwó alákọ̀ọ́kọ́ bàbá rẹ̀ ló yẹ kó fẹ́ fún tó ti pé tó bá ti bàlágà iná ìlò rẹ̀ kò sí kò jọ́ràn ẹ̀ lórí bàbá rẹ̀ ṣùgbọ́n wọ́n níbi ti fífẹ́ ìyàwó fún ọkọ bàbá rẹ̀ ó fẹ́ ìyàwó ẹ wá kíyèsí o gbèsè ìyàwó gbèsè tẹ́yìn fẹ́ o. tẹ́ pé ẹ lọ jẹ gbèsè lóríṣiríṣi ẹ tọrùn gbọdọgbọdì gbogbo dagbara yín ọ̀ka bàbá kan lè gbọrọ lẹ́kọ̀ọ́ mà kàn fi jọgọdì bọ́ yọọ ìyàwó yóò bọ̀ fẹ́ yàwó ala sunnatillahi wa tí ò láti jù nù. ti kù bóyá tó bóyá yóò fi bọ́ ra bàtà bíi mélòó fún ìyàwó tó fẹ́ fẹ́ àti gan aṣọ mélòó àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀hẹ́n so bàbá rẹ bọ́ọ̀bá sì lówó bẹ́ẹ̀dì ó lè bọ́ ọ̀kan bẹ́ẹ̀dì tó tún ra mátíráàsì sí gbàṣíkè nọ́mbà lẹ́yìn tẹ́ bá sì gbé ìyàwó tẹ́tẹ́ bá rówó gbalé bàbá rẹ lè bọ́ gbalé kó sanwó ọdún kan fáwọn ọlẹ́lá lẹ́yìn rẹ̀ kó dé ṣòkòtò rẹ̀ kó lé ẹ̀hẹ́n tó gbogbo agbọn abẹ agbọ́dọ̀ kéèsì gẹ́gẹ́ bó ti jẹ́ pọ́ ọmọbìnrin bàbá rẹ̀ náà ni ó sin lọ́lé ọkọ tó dálá kọ̀kọ́ nínú ojúṣe yẹn ìyá ti pẹ́ fẹ́yàwó fẹ́ nìkan ẹ̀ ní fẹ́yàwó fẹ́ nìkan gbogbo tó bá ti wá dà sí jù tó ti fẹ́ ní kàràǹbà nínú ìnáwó kan tí ò nítumà ọlọ́run ọ̀bẹ bàbá rẹ̀ kó kọ́kọ́ gbé ọ̀bẹ bàbá rẹ̀ kó kọ́kọ́ gbé tó eléyìí pàtàkì tó ká mọ̀ ẹ̀yin afẹ́sẹ̀ reception ìta àdẹ̀fẹ́ gbà fún kínní yẹn wọ́n máa ná wa two hundred thousand wọ́lọ́mù ọba ti lé lọ́gbà ìwọ ní kọ́ wọ́lọ́mù agboolé wa ń bẹ̀ lẹ̀ kò sí ní tó ṣe ẹ̀hìn pẹ̀lẹ́ jẹ́ bó ti jẹ́ bàbá àgbà one million alala ńlá wọ́lọ́mù kálukú ó sinmi pẹ̀lẹ́ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o aṣọ gínídàmọ́ ti tààrà fún olókèrè ẹ ní kíní kan labalábá tẹ́ rà kọ̀ọ̀kan nìkan mo rò pé yé wa ẹ̀hẹ́n torí fattaqullaha mastata'tum eléyìí jẹ́ bó ṣe jẹ́ wáyé o ẹ̀yin bí ma ẹ oríire o ẹ ojúṣe ṣe lórí àwọn ọmọ yín o ọlọ́wọ́n bọ́ fún yín ṣe so ẹ̀yin tẹ́ bí ma tẹ́ ń wojú ọlọ́run ọlọ́wọ́n bọ́ gbádùn wa ọlọ́wọ́n bá yóò ràn wá lọ́wọ́ kò ní dá wa dára wa kò sì ní dá ọ̀rọ̀ àwọn ọmọ wa gan dá wa ọlọ́wọ́n bá yóò gbogbo wa. yóò fi wá mánà yóò ṣe dáadáa fún wa láyé yóò ṣe fún wa lọ́la kìyàm ọlọ́run ọba kó ṣàánú wa jálẹ̀ subhanak allahumma ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.